abóhùn yóò wó lè jẹ gbogbo wọn pátá ni wọn kù ọlọ́wọ́n bá wa sọ yìí pé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá kò náà ni wọn parun o àyàfi ojú ọlọ́wọ́n ọba nìkan gbogbo nǹkan pátá kò ní wọn parun àfojú ọlọ́wọ́n ọba nìkan gbogbo nǹkan ni ó kù ọlọ́wọ́n bá nìkan ní ọ̀sẹ̀ kù ọlọ́ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ọ̀tọ̀ kú o ìgbà tá a bá ti wá mà ike gbogbo aláàkú a tún gbọ́dọ̀ gbàgbọ́ kálukú ipe kálukú wa ló ní ìgbà tó lọ́wọ́ bá dá fún ọlọ́wọ́n bá ní ìgbà tó lọ́wọ́ dá fún kálukú ìgbà yẹn ò ní yẹ kò ní lékún kò sì ní dínkù ọgbọ́n kan ò sí tó lè gbé kọ́ mọ́ wà ọgbọ́n kan ọgbọ́n àbí ìjàmbá kan ò sì sí tó lè kan lójú ipe kí ikú yẹn ó tètè wá bóyá gbogbo ilé ayé ń bínú rẹ kọ́ wa kú kó tó dọjọ́ kú rẹ kò lè ṣẹlẹ̀ bóyá gbogbo ayé gba tiẹ̀ kẹ́mi ìró tún á gùn sí kò lè ṣẹlẹ̀ torí rẹ̀ àwọn alámọ̀tara jẹ́ kí abẹ́rù agbára. oní ọtẹlẹ pẹ irọ́ ẹyẹ pẹ̀lẹ́ olóma ń pẹ irọ́ lásán ikú yìí ó ẹjẹ ń pẹ ó irọ́ ayé kọ́ ló mú ọ wá ayé kí ọ so bílẹ̀ ayé ti ṣe rí nù jàmá bílẹ̀ ayé ti ṣe rí nù ọlọ́wọ́n bá ní kó kó ń لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم إذا tí wọ́n sọ̀rọ̀ wípé èyí ti rí àwọn mọnàfíkì nù ni wọ́n sọ fẹ́ni tí wọ́n pa sójú ogun tí bá a sọ pé kí wọ́n má lọ sójú ogun wọ́n lọ sógun òkú wọn ni wọ́n gbé wá léwu tí wọ́n kí wọ́n ti gbọ́n bíi tiwa ni táwọn náà sá sẹ́yìn ikú ìbá ti pa wọ́n lónìí ọlọ́wọ́n bá wá ní kí wọ́n sọ fún wa pé tó bá ṣe pé inú ilé yín lẹ wà لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم àwọn ẹni tá a kọ àkọọ́lẹ̀ pé wọ́n kú lónìí wọn ò bá jáde wá síbi tí wọ́n pa wọn sí. torí ẹ̀ tọ́jú ọkú bá pé kò sọ́gbọ́n kò sí mí máa ṣe kò sí àì máa ṣe lè lọ lèèyàn lọ. báà mi ẹ má ṣe báyìí ẹ má fi wá sílẹ̀ tálẹ̀ fẹ́ fi wá sílẹ̀ fún a tani baba baba tiẹ̀ fi bàbá tiẹ̀ lẹ̀ fún lásìkò bá ti tí wọn lọ náà nìyẹn bàbá rẹ kọ́ ló pọ́nmúlérò fún sẹ́mi rẹ ọlọ́run ló mú ọmọ sẹ́mi lásìkò rẹ bá ti tó lílọ náà lọ́ọ́ máa lọ sọ̀njẹ́ tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ igbe agbọ́dọ̀ gbà pé kálukú lọ ku rẹ o ẹnìkan sọ pé mo dájọ́ méje fún ẹ mo fún ọ méje irọ́ lásán bọ́lá ń kó kú ló kù bọ́lá wọn bá kọ́ pé òkú kò ní kú lẹ́yìn náà lẹ́ni ọjọ́ méje ọjọ́ méje pọ̀ náà ọjọ́ méje lọ́nlọ́ wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́yẹ kọjá ẹ̀ gbàtọ́ sọjọ́ méje ń sẹ́wọ̀n kẹ́yìn lè lu pakújọ́ méje tó pé torí ń tọ́fẹ́ lọ sà ọjọ́ méje ní ọgbà ẹ̀yìn tètè kan lójú láàrin wákàtí méje kẹ́ ẹ pa kálukú bá sinmi àbí òsinmi òsinmi sóòní mọ̀lẹ́ka kú ni. torí di eléyìí àwọn kan wá wá wọn làwọn pa ọ́ ọ pé ah ẹnìkan ò lè pa ọrùn tọrọ wọ Ọlọ́run ọba lẹmí rẹ wà àmọ́ tọlọ ń bá fún wọn ṣe kò sí nǹkan kan tó àmọ́ pé ẹnìkan á sọ pé òun ọpa kó sì rí ọpa àti tọba wọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tọ eléyìí ẹlẹ́kẹta nínú tó tún yẹ ká mọ̀ nípa kú òun náà nìkan wọ ọmọdé tó kú ń bọ̀ kò sẹ́ni tó ọmọdé tó kú tó ń bọ̀ bàbá ti rí bàbá ti rí pé kùtà ń bọ̀ bàbá ò rí kankan kò sí téèyàn lè èèyàn ò lè rí pé ikú òun ń bọ̀ kò sẹ́ni tó ìgbà tí ikú ń bọ̀ wá bọ̀ ìgbà tá a ti mọ wa o ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa wá rántí kú ọ̀ràn yẹn ló jẹ́ pípé ká máa rántí kú anabi sallallahu alayhi wa ó sọ nínú hadith ó ní. لا تنسوا ذكرى هادم اللذات الموت ẹ má ṣe gbàgbé o ẹ má ṣe gbàgbé o ìrántí olùwọ́ adùn òun náà ní ikú ẹ má gbàgbé àti máa rántí rẹ o nítorí pé ẹni tó bá gbàgbé tí ọ máa rántí ikú ìgbà tí ikú ọba mú lọ lójijì àbámọ̀ rẹ ó ti pọ̀ jù ṣùgbọ́n ẹni tí ń palẹ̀ mọ́. ti ń palẹ̀ mọ́ ní ìpalẹ̀ máa wí pé ó ṣeéṣe kọ́ ẹ pé àárọ̀ yìí náà láàrin ma ó ṣeéṣe kọ́ ẹ pé àárọ̀ yìí náà láàrin ma rí alẹ́ ẹni tó bá gbà bẹ́ẹ̀ ó súnmọ́ kó ṣe dáadáa kí ẹ bó ṣe wá nínú àdé látọ̀dọ̀ Abdullah ibn Umar ó fi yé wa wípé tí ọlọ́run bá bá ràn wá lọ́wọ́ tá a bá rí àárọ̀ àbí kóńtè dóníyà ká ẹnìkan gàrí àwọn àábìrò sabil máa gbélé ayé máa lólé ayé bí ìgbà tó ṣe gbé àlejò ní ọ àbò àjò torí pé àlejò darí yẹn ẹrù rẹ̀ pọ̀ àlejò ẹrù rẹ̀ pọ̀. lálejò bá dé báyàn tó ní ẹrù ń bọ̀ ẹrù wa odidi píkọ̀ ọ̀dájú pé lẹ́yìn ẹ̀ sàlejò onílé ni ọ̀fẹ́ sọ̀lùdílé ni àlejò ẹrù rẹ̀ pọ̀ àlejò èsì ìjókòó kọ́ nàtẹ̀ àlejò ìjókòó kọ́ nàtẹ̀ nítorí kò ń ti mà kí kò lè jóni ó sì lè jọ́ la. bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ní ká máa tẹ̀lé ayé Ibn Umar náà máa pa pé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ní kọ́ra àárọ̀ kọ́ máa ṣe retí gbọ́n ó di ìrọ̀lẹ́ o ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá ní kó rí alẹ́ kọ́ máa retí pélé ọjọ́ kejì yá ọmọ bò o máa mú nínú sẹ́mi rẹ ohun ó wúlò fún ọ lẹ́yìn ikú máa mú ní àsìkò ojú òwúlò fún wa nígbà tó o bá rojú máa lò nígbà tó o lálàáfíà ojú òwúlò fún ọ nígbà tó o bá lálàáfíà bákan náà ó yẹ ká máa ti palẹ̀ mọ́ o ká máa ti palẹ̀ mọ́ de kú nínú àmì ìpagbà gbẹ̀ndàgbé àmọ̀ gbọ́dọ̀ ká máa ti palẹ̀ mọ́ de kú ìpalẹ̀mọ́ wa ń gbogbo gbà kọ́mọ̀tì àti ilé ayé lásán èyí tó pọ̀jù nínú wa ilé ayé lásán là ń lé ní ọmọ tó wà ní skul ojú tiẹ̀ bí kó wọn parí skul kó wọn rí sẹ́ ni ẹni tó ti rí sẹ́ bí kó wọn ti rówó débi kó wọn kọ́lé ni kó wọn ra lẹ̀ kó wọn ra mọ́tò ẹni tó ti ṣe gbogbo eléyìí bí kó máa fẹ́yàwó léyàwó kó máa kọ́lé mẹ́lé kó máa joyè lẹ́yìn oyè ilé ayé yìí náà ni wọ́n máa sọ pé gbàwúrọ̀ làwọn wà ìgbà ọ̀sán gan ò tíì dé ambọ̀tí wọ́n di gbà lẹ̀ sọ wa ní déètì rẹ̀ lọ́wọ́ ni ọlọ́wọ́n bá ń fẹ́ kásì palẹ̀ má dé kú o wọn yá ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ọlọ́run ni ẹ sọ́ra o ẹ má jẹ́ kí dúkìá àti àwọn ọmọ àti ìyàwó yín ẹ má jẹ́ kó àìrójú bá yín oníbi àti máa ti torí tẹ́ ẹ bá ti bẹ́ẹ̀ yín ọ̀dọ̀ kan nínú àwọn ẹni tí yóò ṣòfò ẹ máa ná nínú tọ́lọ̀ wọn bá fún yín ẹ máa ná nínú tọ́lọ̀ wọn bá fún yín dídè tí ó ń dè kẹrin dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ṣáájú kó tó di pékúdé tí kò bá wá dé báyìí lójijì kẹ mọ́mọ́ sọ pé wọ́n lọ èyí ṣe tó ọ̀lọ́ mi lára kó tún fún mi gbà díẹ̀ sí kí n lè bá ṣe dáadáa kí n ṣe sàárà kí n ṣe dáadáa kí mi náà ọjọ́ kan nínú àwọn ẹni rẹ ẹ jẹ́ oyè yín o pé gbogbo ẹni tí kú rẹ̀ bá ti dé ẹnikẹ́ni tí kú rẹ̀ bá ti dé ọlọ́run ní lọ lára o ọlọ́run nílò ẹnìkankan lára títú rẹ̀ bá ti dé o. lẹ́yìn eléyìí ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú mẹ́wàá ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú jàmá. èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn nǹkan tẹ́rì tọ́ka sí wípé yóò lẹ́yìn ikú nínú wọn òun náà ni fìtínà sàárè fìtínà sàárè ń bẹ jàmá kí là ń pè ní fìtínà sàárè òun náà ní ìdánwò eléyìí ti retí kálukú wa nínú sàárè rẹ̀ ìdánwò tí ó bí ìyà sẹ́ni tí ọba tọ́ sí tí ó sì bí ìkẹ́ sàárè sẹ́ni tí ọba tọ́ sí ọlọ́run jẹ́ kíkẹ́ sàárè ọ̀tọ́ wa. ó nínú àwọn hadith wọn nàbí sallallahu alaihi wa sallam ó fi yé wa pété bá ti gbé yẹn sínú sàárè kódà àwọn ẹni tí wọ́n gbé sínú sàárè òní ti ṣiṣẹ́ kó ń bẹ̀ wa innahu la yasma'u ọ̀rọ̀ àní àlehìn débi wípé ẹni tó tiẹ̀ wà nínú sàárè yẹn yọ́n máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni tó sin ṣùgbọ́n kò ní lè dìde mọ́ kò ní lè dìde mọ́ sẹ́ni kí á dábàá ti kú títẹ̀lé lójú máa ń tẹ̀lé mi ojú ẹni tó kú yọ tẹ̀lé mi rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo òkú tó kú tó bá láǹfààní àti wà níbẹ̀ wá rí pé ẹyin ju rẹ̀ ńkọ́ yọ mọ̀ wò kéde nítorí pé ẹ̀mí kálukú àti múmi ní àtọ̀dáràn nígbà tí wọ́n bá mú ẹ̀mí kúrò lára rẹ̀ òkè ni wọ́n dojú ẹ̀mí ẹ̀kọ́ wọ́n máa mú lọ sí sámà. ẹni tó jẹ́ múmìnì àwọn mẹ̀lẹ́kà tí wọ́n agbẹ̀mí rẹ̀ yóò rí wọn yóò rí wọn funfun funfun lọ wọn agbẹ̀mí rẹ̀ fi sínú afọ funfun ẹ̀mí yọ ọmọ wa rún un tó dára jù gbogbo ẹni tí wọ́n bá mú ẹ̀mí yìí gba ọ̀dọ̀ rẹ̀ kọjá nínú àwọn máa ní tó dára jáde látara tó dáa kó lórí ìrìn rẹ̀ tí ń rìn lọ́tọ́dọ̀ ọlọ́run ọba tó dáa kó lè bàa lọ bẹ́sẹ̀ tó dáa pàdé bẹ́ẹ̀ ni wọ́n mú lọ wọ́n á sí sámà lé ayé fún wọn wọ́n á sí sámà tó tẹ̀lé wọ́n ó sì títí lórí sámà ẹlẹ́ẹ̀keje títí wọ́n fi mú débẹ̀ ọlọ́run ọba nìkan tẹ̀ ẹ̀mí ẹrú ń padà ẹ̀mí tó dára tó tara ara tó dáa jáde wọ́n dá padà dára ẹrú mi ó lè dáhùn ìbéèrè sàárè kóbi lè dáhùn ìbéèrè sáré ṣùgbọ́n ọ̀daràn ẹni tí ò tí ò jẹ́ kó sin lọ́ọ̀ láyé ẹni tó takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àsìkò táwọn mẹlẹ́kà tí wọ́n gba ẹ̀mí rẹ̀ yóò rí wọn pé gbogbo wọn ló ti wọn dúdú lọ tó ọmọ pé wọn náà rí ẹ̀mí náà rí bọ̀tà ò láǹfààní àti ìdíkà tó kó tó di pé kú dé ni ẹni tí ń pọ̀ ká kú lọ́lọ́mọ tó ń rí tó fi ń ké páwọn nù kí ni àárín kankan ti wà èyí náà ń bọ̀ wá rí tiyín ẹni rí ó lè máa rẹ́rìn músẹ́ kó ti gbẹ́rìn músẹ́ ẹni ó rìn jáde kúrò láyé ọlọ́run kò sì tù wá bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ti sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil àwọn ẹni tó ń sọ pé ni olúwa tiwa wọn ò wá wí lẹ́nu lásán wọ́n ń sẹ̀sìn taratara àwọn màlàíkà màlàíkà tí wọ́n sọ̀kalẹ̀ o ní ọjọ́ kú wọn wọn á máa fún wọn ní ròdù nù ẹ má bẹ̀rù ǹjẹ́ bá wọn adú ẹ má bẹ̀rù títí sílẹ̀ nílé ayé ẹ má lórí ẹ má nà ìtọ́nà ọ̀gbìn torí ẹ̀ ló ti jẹ́ pẹ́lú mi yọ ọ̀rẹ́ rìn àbí ẹ̀rín wo ni káfíìrì fẹ́ rí kúrò láyé èèyàn ń sunkún wọ́n wá yí ẹnu rẹ̀ dẹ́gbẹ́ kan pé rẹ́rìn ẹ̀yà fọ́tò rẹ̀ ẹnu rẹ̀ ẹ̀rín kọ̀ níbo lẹ̀rín fẹ́ gbàdẹ́nu ọ̀daràn àmọ́ múmi ni ó ṣe ṣe kó rẹ́rìn kúrò láyé lásìkò gba tí àwọn bá ń kúrò láyé yìí ṣùgbọ́n káfíìrì ìgbà tí màlẹ́kà bá gba ẹ̀mí rẹ̀ àwọn màlẹ́kà wọn máa ń na ojú wọn wọn máa ń na wọn lẹ́yìn akhrijū anfusakum. ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa báyìí làwọn mọ̀lẹ́kọ̀ ọgbẹ̀mí wọn tó bá gbẹ̀mí wọn ọmọ gbẹ̀mí lọ sókè ẹ̀mí yọ ọmọ ọrùn bí èyí tó burú jù nínú oorun jífà ẹ̀mí wọn bí oorun èyí látara ara burúkú ah, yọ ba burúkú àdé lọ́dọ̀ ọlọ́run ọba títí àti àwọn ọ̀daràn báyìí wọ́n kalẹ̀ kó sẹ́mà sẹ́mà kí sẹ́mà àkọ́kọ́ ni ó ti bẹ̀rẹ̀ fáwọn fẹ́ gbé kọjá amọ̀lẹ́kọ̀ọ́ ní sílẹ̀kùn rẹ̀ fún wa sẹ́mọ́lọ́ ti sọ fáwọn kèfèrí wọn ò ní sílẹ̀kùn sẹ́mà fún wa wọn ò ní sílẹ̀kùn fún wa ó ti jọ́ síra fún mi lọ́ba láǹfààní àti gba ihò ara abẹ́rẹ́ sọdá tó di kejì lọ́wọ́ adélu kíra fún kọ́ sọdá gbójú ihò abẹ́rẹ́ tó di kejì kò lè tètè láéláé eléyìí ni tó ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá ọlọ́run ní ìgbà táwọn bá sọ láì ǹjẹ́ tó bá yé wa a rí i pé bìtínà ń bẹnu sàárè o ọlọ́run bá ní. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء اللهم بعلي دعوة يوفقوا أول بقود رولين بقولين تاريما بأن يأول ملك تكتير بأن وانتم آيات ولا آيات ونيبه pẹ̀lú fífèsì lórí ìbéèrè tí wọ́n bi wá léèrè nínú sàárè wa. múmìnì wọ́n bá bi léèrè màrọ́bù tani olúwa rẹ tó gbélé ayé sí yóò dáhùn pé Allahu Rabbi pé Allahu Rabbul Alamin òun náà lolúwa tí mo gbélé ayé sí. wa madha taqulu fi hadha ar alladhi bu'itha ilaykum kí ni tó onítọ̀ fẹ́ sọ nípa arákùnrin tọ́lọ̀ rẹ sí yìí ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam múmi ni yóò ní ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ń fò dodo ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni tọ́lọ́ ń fò dodo ra ni wọ́n máa dínú kí wọ́n á lẹ́sìn tó gbélé ayé àti wọn ò ní rí ìdáhùn mú wa èsì tí wọn ní ọmọ já sí pé ha ha sami'tu an-nasa yaquluna shay'an fa qultu ọmọ sí o ọmọ sí o níṣẹ́ ni mo gbọ́ táwọn èèyàn ń sọ kankan mi náà bá wọn sọ̀rọ̀ ẹ̀ irun tí mo gbọ́ táwọn èèyàn ń sọ náà lèmi náà wí mi ò mọ̀ nípa tí wọ́n ń wí báyìí iná ni ó ṣẹlẹ̀ ní ìgbà tí kálukú wa bá wọnú sàárè wa oníbèrè wa ṣe ìbéèrè ó ní ǹjẹ́ tó bá ṣe pé ẹni tí gbé sínú sàárè yóò máa gbúrò ẹsẹ̀ bàtà àwọn ẹni tó ṣe sínú sàárè ṣáájú kótó di kó kúrò wá ṣáájú kótó di kó kú mbẹ èyí ti rí nígbà tó ti kí wọ́n ti dẹ́mi rẹ̀ padà sí lára tí ò ní jájà jáde ó gbìyànjú àti jáde ìgbé kí ló ń fẹ́ máa ṣe ń bí ìka àmàlìlà yín èèyàn yìí ẹ ti fẹ́ tèmi nìkan sílẹ̀ síbí kí ló dé tí ò ní gbìyànjú àti jáde ẹ̀mí tí wọ́n dá padà sí lára nígbà yẹn wọ́n dá padà sí lára fúngbà díẹ̀ ni ó lè ba àlàǹfààní àti dáhùn ìbéèrè lẹ́yìn eléyìí ó ti parí nìyẹn wọn ò tó ní kó tiẹ̀ lóun ọjà dé rárá torí ìsẹ̀mí tó ṣẹlẹ̀ sí nígbà yẹn kódà bí ìsẹ̀mí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kódà bí ìsẹ̀mí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ṣáájú kó tó di pé kó pa. eléyìí ló fà á anabi muhammed sallallahu alayhi wa sallam ó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá sin òkúta anabi máa ń sọ yìí pé. استغفروا لأخيكم سلوا الله له سلوا الله له الثبات فإنه لن يسأل ẹtọrọ àforíjì fọmọ ẹyà yín o ẹ̀bẹ̀ lọhùn kó fún létí fọ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọlẹka ń bi léèrè ẹtọrọ àforíjì fọmọ ẹyà yín ẹ̀bẹ̀ lọhùn kọlọhùn bó fún létí fọ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọlẹka ń bi léèrè. eléyìí fi hàn wá pé ń tọ́ yẹ kí gbogbo owó ṣe lẹ́yìn ìgbà tá a bá sìnkú tán òun náà ní ká sọ pé allahumma kẹrìlá allahumma tẹ̀bẹ́t ọlọ́run foríjì ọlọ́run fún létí fọ̀ tó bá ti wí bẹ́ẹ̀ kọ́ ọ máa lọ lọ́ọ̀rẹ́ ni bùkátà pé kò dúró mbẹ́ sọ nípa àyà sàárè nínú قلت سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم آفي يا مجي جواو مجي لا فيها جواو لا يرى لا تعدان قد أنه يلا يا مجي جو جواو غربي عن صحابة ابن عباس أتعامي بنت تسالي أبي ابن مسعود أتعامي بنت تسالي فني يا لقوكو أنني عذاب القبر يا لكجي onáà ní ìyà tó ṣe pé yọ jẹ wọn láyé yìí yọ jẹ wọn láyé yóò tún jẹ wọn nù sáré adhabun adhim tọ́lọ̀ ni wọ́n dá wọn padà sínú ẹ̀ onáà ní ń retí wọn lọ́la ọlọ́run bá sọ fún wa nípa Fir'aun àtàwọn èèyàn rẹ̀ bí wọ́n ti ṣe ń jí àánú sáré lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ni ali Fir'aun su'ul النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب يبث أن سورة غافر الله ni iná ni wọ́n mọ̀ Firaun lára àwọn èèyàn Firaun náà lóru àti lọ́sàn wọ́n fi iná ra wọn lára báyìí lóru àti lọ́sàn tó bá dijọ́ gbé ní alkiyama ọlọ́run wa ni ẹ mú Firaun náà àtàwọn èèyàn rẹ̀ ẹ kó wọn lọ sínú yàrá ńlá ìyà tó le koko nínú hadithi tí imaamu Tirmidhi tó gbé jáde nípa àyà tí ń bẹ fún yà nínú sàárè lẹ́yìn ìgbà táwọn mọ̀lẹ́kà bá ti ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ṣàṣeyege tó dáhùn àwọn mọ̀lẹ́kà wọn fi àga méjì hàn o wọn ní sórí àga rẹ̀ nínú náà qad abdalaka Allahu bihi kursiyyan fil jannah ọlọ́run ti fàgá yìí nínú àlùjáná ó ti fi rọ́pò rẹ̀ fún ọ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa. ẹni tó wá jẹ́ ọmọ náà ẹni tí ò retí fọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé wo aga rẹ ní fil janna qad abdalaka Allahu bihi kursiyyan fin ti fi aga yìí ó ti fi jàrọ̀ rẹ̀ fún ọ nínú ná kọ́lọ́ ma ṣètò abẹ́ ẹ̀. ọwọ́ wa nínú àdìsí yẹn pé jọ yọ sí n'inu nínú sàárè nínú wọn èkejì sì ń njẹ́ àmàtúmọ̀ rẹ̀ bí almunkar ìtumọ̀ rẹ̀ náà ni anakir anakir ìtumọ̀ rẹ̀ ni almunkar ìtumọ̀ méjèèjì ni ẹni tá a mà sọ ma wọn wọ òkúkú ma wọn amaleka méjèèjì náà wà á ṣèbéèrè lọ́dọ̀ yẹn akọrọmọkànlá tọlọmọba ràn ọ lọtọ orí sífọ nítorí ọsẹlẹ níbẹ̀ yẹn kíá ó náà ní kọ́ lọ́wọ́ gbọ́ ọ láàyè nínú sàárì rẹ̀ sàárè rẹ̀ ọ̀fẹ́ àyọ̀gbọ̀ nínú ẹ̀ ẹnìkan ní abba abba àwọn tí ti tẹ̀ ń ka yìí tí sàárè ṣe wà láwa bá tẹ̀bí wọ́n ti wà láyé nígbà tó o bá kú ọ wàá àdúrà ọlọ́wọ́ ti sàárè òfin mọ́ ṣé ọ sàmì sàmì ọlọ́ngbà wa láyé nu sàárè tiwa àmì bákan náà lẹ́yìn ìgbà tó bá wọ sàárè ìtàtọ́nà ti fọ́n létí fọ́ ẹnì wà bọ́ lẹ́ni tó rẹwà lójú jọjọ́ tí ojú fani fanimára ọmọ wa sọ fún yín pé kólẹ̀ yín ti wá báyìí tójú yín fanimára báyìí tójú yín sì tutù jọjọ báyìí ojú yín ọ̀kọ́rẹ́ dání yóò ní bẹ́ẹ̀ ni ìró ìdùnnú lọ́wọ́ abọ́ èmi ní dáadáa tó gbélé ayé ṣe èmi ní màá mọ́ bọ́ ọ̀nàjú díjọ́ gbẹ̀ndàlù kìyàmà ẹ̀rí ọ̀daràn ẹnìkan wà bọ̀ náà ojú ọkọ̀ rẹ̀ dání yóò ṣókùnkùn ojú biribiri yóò dijú magbárí yóò fajúro èwo wá ni wọ tójú rẹ ṣókùnkùn birikiti tójú rẹ dúdú jọjọ gbọ́dọ̀ wọ́n ti wá ojú rẹ ọ̀fanimára yóò ní bẹ́ẹ̀ là á wì èmi ní sẹ́ẹ̀ bú tó gbélé ayé sè ìró ìbànújẹ́ lọ́bọ̀ yìí èmi màá ma bọ́ ọ nájú títí di lọ́la kìyàmà ọlọ́ndàkùnmá ṣètìwà bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́dọ̀ àwọn ahlẹ̀ sunnati wal jama'a wọn ni ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò máa rí yasari títí dijọ́ gbendal kìyàmù ẹni títà kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí torí sífọ̀ yóò máa rí ìdẹ̀ra nù sàárì títí dijọ́ gbendal kìyàmù àwọn ẹni tó takò pé yà ń bẹ nù sàárì ìkẹ́ ń bẹ nù sàárì wọ́n ìṣe alùsùnà bí àwọn mu'tazila al àwọn làwọn ẹni tó takò wàhùwà àlìyẹ́kù fi i'tizalihim wa jahmiyyatihim àìnígbàgbọ́ sí tọ́wọ́ nù kúránì àti súnà náà lọ́dọ́gba pẹ̀lú àìgbàgbọ́ wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ má àjọ kan nù wọn o tẹ́lẹ̀ mi lè sọ pé ah ìyanu sàárè bá wò ńgbàdá awúsàárè ń jóni àrí pé nǹkan kan ṣẹlẹ̀ sí tí wọ́n wà mẹ́ ọmọ kí ló dé àríkọ́ ẹnìkan kan bùn wọn ní nǹkan kan àtìríkọ́ ẹnìkan dáná jù wọ ìwọ ń rẹ́rìn ìwọ ń sọ ẹ̀rí tí mo rí àrí tó rí abájọ tẹ̀ bá rẹ́rìn abájọ tẹ̀ sànù mi àbí òye wa àbí òtí ṣẹlẹ̀ sẹ́yìn lójú oorun gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ báwo wá ni lẹ́yìn ìgbà tá a ti kú oníbèrè wa béèrè ó ní ẹ dákun títí náà sàárè tẹ́ ń sọ̀rọ̀ yìí báyìí tọ́da lórí pé wọ́n ṣèbéèrè lọ́dọ̀ wa ẹ dákun ṣe yorùbá àwọn òbí bí ni àbí ibo àbá àbí lárúbáwá of english torí ètò àbájú gbọ́ kálíbà lọ kọ́ nípa rẹ̀ kálá ọ̀rọ̀ sàárè bi ọ̀rọ̀ ilé ayé wọ́n bí ọ léèrè léde tó lè fèsì àbùkátà ká méde náà àbùkátà ká dédè náà mà ní torí pé ìkánjú nù sàárè àmọ́ gbọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ bákan nínú àwọn nǹkan eléyìí tá a gbọ́dọ̀ gbàgbọ́ nípa pẹ́kúnbẹ lẹ́yìn ìgbà tá a bá kú tán tó sì ní í ṣe pẹ̀lú gbẹ̀ndẹ̀ alqiyam onáni al-imanu bis-sur a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sísèrè ihò eléyìí tí malayika israfil aleyhi salam tí ó fi àtẹ́gùn sí láti ìjọ tó lọ́wọ́ ti dá israfil iṣẹ́ tó lọ́wọ́ lòun ó ṣe onáni kò fi àtẹ́gùn sísèrè kò sì ní sí àtẹ́gùn yìí sísèrè àfi lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà sèrè yìí ti ń bẹ lẹ́nu rẹ̀ ihò yìí ó ń bẹ lẹ́nu rẹ̀ láti jọ́ tọ́lọ̀ ti dà ó ń retí àṣẹ ọlọ́ọ̀ni fi atẹ́gùn sí kó sì fi atẹ́gùn sí tó bá fi atẹ́gùn àkọ́kọ́ sí gbogbo ilé ayé ọ̀dàrú yọ̀ ọ̀dàrú débi pé tadhalu kullu murdi'atin amma arda'at gbogbo obìnrin tó ń rema tó ń fọmọ lọ́yàn yọ pa ọmọ tì yọ sọmọnù wọtọfọrù kullu dhati hamlin hamlaha gbogbo aboyún ó ti dọ́mọ ó kù díẹ̀ kọ́ dọ́mọ ni ó ti ẹ̀sẹ̀sẹ̀ débẹ̀ ni kálukó bi tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́tẹ́rẹ́ nnasa sukara wàá rí pé àwọn èèyàn ń ríra wọ́n ta gẹ́gẹ́ bí ẹni mutí wa ma hum bi sukara kìí ṣe pé wọ́n ń ríra walakinna adab Allahi shadid ìyà ọlọ́run ọba ló le koko yawma yawma yaj'alul wildana shiba ọjọ́ tó ti gbé àwọn ọmọdé kéékèèké ó sì hu ewu lórí látàrí pé wọ́n fẹ́ fèrè ń wàá lọ ṣẹlẹ̀ gbogbo nǹkan lé ayọ́ dàrú fèrè àkọ́kọ́ nù fèrè ẹlẹ́kejì gbogbo oníkàlùkù òkú wọn ló fi kọ́sọ́ sóòrò fasa'iqa man fi samawati wal ard wọn fẹ́ fèrè tó fẹ́ fèrè yẹn tó atẹ́kùn sí ìwọ yẹn gbogbo ẹni tí ń bẹnu sọ́mà àtìlẹ̀ gbogbo wọn ni òkú nínú àyà kan illa man sha Allah àyà kan tó bá wọlọ talẹni tó wọlọ pé kọ́ máa kú wọn ní àwọn ni al-hurul ayn àwọn obìnrin ẹlẹ́yin tó gẹ́ tọ́lọ̀ wọn bá dá sínú alìjánná fáwọn ọmọ alìjánná kọ́lọ̀ wọn lè wà wá. bákan náà al-wildanul mukhalladun àwọn ọmọdé kéékèèké fún ọmọ àtisẹ́ sí àwọn ọmọ alìjánná fún ọmọ àtisẹ́ sí àwọn ọmọ alìjánná ọlọ́nkùn wọn ni mukhalladun àwọn ọmọ abẹ láéláé wọn ò ní parun wọn ò ní parẹ́ bẹ́ẹ̀ náà ni aṣọhadá àwọn ẹni tó kúkú ṣàyídì wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yarzuqun ẹ má lérò wípé àwọn ẹni tó pa sójú ogun àti gbẹ́sìn ọlọ́wọ́n bá ga ẹ má lérò kókù ni wọn o abẹ̀mí ni wọn wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ bá ń rọ̀ wọn lọ́rọ̀ àwọn eléyàn náà ò ní kú àwọn làwọn ẹni tí wọ́n sẹ́kù illa man sha Allah gbogbo apẹ́tẹ́lá kù kódà tó fi dórí màlẹ́kà kú ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí màlẹ́kà kú bá pa gbogbo èèyàn tán tó pa gbogbo abẹ̀mí tán pa gbogbo màlẹ́kà pa gbogbo àlejànú tán yóò kù màlẹ́kà jibril yóò kù màlẹ́kà mikael yóò kù màlẹ́kà israfil tọ́ àwọn màlẹ́kà yìí ó ní kọ́lọ́ ọ̀dà kù ó mẹ́jẹ̀ kí màlẹ́kà kú kọjá kó ní ọgbẹ́mí àwọn toró lè le fáwọn. ó jẹ́ káwọn fọ ara wọn gbẹ̀mí ara wọn nírọ̀rùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ gbà fún wọn. táwọn kù màlẹ́kà kú pé ohun ẹrú rẹ ohun ẹrú wọ ọlọ́run àbí òye ohun ẹrú wọ mìsíkìnì yìí náà ohun ẹrú rẹ kò burú ọlọ́run wa bùra màá jẹ́ kó irú tí mo mú àwọn ẹrú mi tó báyìí gbẹ̀mí tiẹ̀ náà. لمن الملك اليوم الواحد القهار اليوم تجزى كل نفس ما كسبت لا ظلم اليوم تعالى نتيجة بان بلوري لوني صلى وباني ọba tó gbogbo ẹ̀dá sábàbí ta lọ́ba lónìí ọba kọ̀ọ̀kan gborí òkè eléyìí kò ní olọ́ba báyìí eléyìí kò lọ́ba èkó eléyìí kò ńlá láàfin eléyìí kò ńlá ọ̀ní ìfẹ́ eléyìí kò ní sọ̀hún ògbómọ̀ṣọ́ eléyìí kò lẹ́mí àlọ́rin àbí ẹ̀kọ́ ni liman al-mulku al-yawm kẹ̀kẹ́ ọ̀parí rẹ̀ ni ọba kọ̀ bàtà ni tọ́lọ́run ọba nìkan níjọba al-yawma tujza kullu nafsin ma kasabat onílàsàn gbogbo ẹ̀mí lẹ́sàn lórí ní tó gbélé ayé sí la zulma al-yawm kò sábòsí lónìí ó túmọ̀ sí pábòsí kúnlé ayé àmọ́ kò sábòsí níjọ́ gbẹ̀ndà al màlẹ́kọ̀ọ́ tó aṣẹ́sẹ̀ rẹ̀ ẹlẹ́kẹta lẹ́yìn eléyìí gbogbo owó wa dìde ó túmọ̀ sí pé nígbà tí gbogbo ẹni tí ó kú bá kú nínú àkọ́kọ́ ẹni tó lọ́wọ́ bọ́ kọ́ jí dìde òun náà ni màlẹ́kà kú ọlọ́run ti ní kọ́ fẹ́fẹ́rì fa idha hum qiyamun yanzurun gbogbo owó wa dìde àmọ́ wò fẹ́ ó dénú sẹ́fẹ̀ sọ pé gbẹ̀ndẹ̀ al-qiyamah ò ní dé za'ama alladhina kafaru allan yub'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna àwọn kẹfẹ́rí ń fanu kpọ́rọ́ sọ yìí pé ọlọ́run ò ní gbà wọn dìde sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ o mo fi olúwa ẹlẹ́dàá mi búra á gbé yín dìde ìwọ náà wúra rẹ o tó bá sùn tó da blanketi borí how do you feel. ọlọ́pàá nínú wa náà ni wọ́n máa rò pé ó ah, dájú fa ìsí àbí ẹ̀yọ́ wa ọ̀pọ̀lọpọ̀ náà tó bá yẹ kó ń ro bẹ́ẹ̀ fa inna imanaka laysa imanan sahihan kamilan ìmánì rẹ̀ ọ̀lá láàfin àkùpé. anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní walladhi nafsi biyadihi latamutunna kama tanamun wa latub'athunna kama tastayqidhun mo fi ọlọ́run bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra pé gbogbo yẹn kú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sùn mo sì búra pọ́lọ́wọ́n bó jì yín dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa tají ọ̀rọ̀ gbẹ̀ndà alkiyama kò jẹ́ nǹkan kan àbí bíi ká dijú ká yájú lọ́dọ̀ ẹ̀yin lẹ́ ń wò pé jìnnà ó súnmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa sẹ́bẹ̀yìn ti mà ìgbé tó bá jẹ́ pé èèyàn bá ní màlẹ́kà tó bá ké ni ọ̀dájú pa yóò ti dàrú o ọlọ́run dá pé yọ fẹ́ fèrè sára àhó látijọ́ tó ti lọ ihò yìí sì ń bẹ rẹ̀ nǹkan retí àti ni kí tó bá pé èèyàn ni yóò ní let me try it let me just make a, tri a trial yóò ti da irú táwọn kọ́kọ́lọ́kọ́ nǹkan tán ní kí wọ́n máa ṣe ni wọ́n máa ṣe àsìkò tí tó ni mo dán wò náà ni tó fi jolé àsìkò tí tó mo dán wò tí lọ́ọ́ fi mọ́tò mọ́tò tí ó lọ la mọ́gìrì àti ìpè kó sítáàtì mọ́tò ọmọ tí ó tójú rẹ̀ tí tó wájú tó sítáàtì mọ́tò tó tẹ́nẹ́sì ọ̀sọ́ díà mọ́tò bá túlẹ̀ ọba wó gìrì so gbogbo irú nǹkan báyẹn kò sí fáwọn màláíkà torí pé àwọn la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bó tó wí àṣìṣe ọlọ́run ni wọ́n máa tẹ̀lé nínú nǹkan tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa gbẹ̀ndà al-qiyama òun náà ni al-ba'thu wan-nushur bọ́lá wọn gbé adìde o wa daraba lana matalan wa nasiya khalqahu qala man yuhyi al-'idhama wa hiya ramim qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bi kulli khalqin alim èèyàn ń pòwe fọlọ ó ti gbàgbé bọlọ ti ṣe dáhùn ń sọ fọlọ yìí pé ìwọ lọ ń sọ yìí pé ta ni ó di ègún tí ó tún sọ igun dábẹ̀mí lẹ́yìn tí igun ti kẹsùn gẹ́gẹ́ wọn náà ti máa sọ ọ́nù pé ọ̀ọ̀ọ̀ ah, ah, ah, ayé yìí ni ayé yìí ni ayé yìí gbogbo ẹ̀ mọ̀ kò sí ìdájọ́ kan lọ́rùn ayé lọ́wà ayé ò ní parẹ́ ilẹ̀ tuntun lẹ́ẹ̀ lọ irọ́ lásán nígbà tọ́jọ́ kú bá tó kọ́ ọmọ kù tó bá sì gbé ọ dìde kó dì mọ́lẹ̀ kó lóòní jáde wọ́n gbé wa dìde láti inú sàárè wa ọlọ́wọ́n bá ní wa kanu yaquluna idha mitna wa kunna turaban wa 'idhaman a inna lamab'uthun wa aba'una al-awwalun qul inna al-awwalina wal-akhirin lamajmu'una ila miqati yawmin ma'lum wọ́n máa sọ yìí pé ǹjẹ́ tá a bá kú tá a dé ìpẹ́ tá a di egun ṣé ọlọ́run ó sì gbé wa dìde ok káti ẹ̀fí ti wá lẹ̀ àwọn bàbá wa àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá bàbá bàbá wa ta ni ó gbé àwọn náà dìde. ọlọ́run ọba ní sọ fún wọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn gbogbo wọn lákòjọ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kẹ́bù tí wàá nínú suratul waqi'a. ọlọ́ni afahasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ẹ̀rù pa kàn dáyín fún ẹ̀fẹ̀ lásán ni adáyín fèrè ẹrù pé ẹni padà sọ́dọ̀ torí pé àrònú eléyìí iná nígbèsè ayé fi ṣe dà ń ayé tí ò ń ayé tí ò sí ìṣirò a sì mà pé ńgbà tá a bá kú tán kọ́ ìṣirò ń bẹ bákan náà ǹjẹ́ tá a bá kú tán gbé wa sísàárì ṣé ń bẹ nínú wa ẹni tí ilẹ̀ ò ní ara rẹ̀ ṣé ń bẹ nínú wa ẹni tí ilẹ̀ tí ò ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ ẹni tí ilé oníjàra rẹ̀ àwọn ẹni tí ilé oníjàra wọn àwọn náà làwọn anabi ọlọ ọ wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha harrama ala al-ardi an ta'kula ajsad al-anbiya ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ lórí ilẹ̀ láti jẹ ara àwọn anabi ọlọ ilẹ̀ oníjàra anabi ọlọ bí wọ́n ti ṣe sin àwọn anabi bẹ́ẹ̀ náà ni wọ́n wà kò sí nǹkan kan tó sara wọn. àwọn yahood méjì nínú wọn gbìyànjú láti lọ jí ara anabi wa muhammad sallallahu alaihi wa sallam gbé ọlọ́wọ́n bá ti tú àṣírí wọn ẹ gbà pé anabi ọlọ́ni àmọ́ ẹ gbà pé ntọ́ sọ òdodo ni wọ́n gbà pé anabi sọ pé lẹ́ẹ̀ òní jara àwọn anabi ọlọ́ni náà ti fẹ́ make attempt láti lọ jí ara rẹ̀ gbé wọ́n wọnú ìlú madina nígbà yẹn wọ́n sì gba hòtẹ́ẹ̀lì sítòsí ibi tí mọ́sálásí ànábì wà nígbà wọ́n sì tájẹ́ ti direction ibi tí sáré ànábì wà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fòrú gbẹ́lẹ̀ wọ́n sì ṣe dáadáa gbogbo èèyàn so that fi ní fura sí wọn. wọ́n á gbé sáré títí títí ó jìnnà ọlọ́run á mú kí ẹni tó jẹ́ gọ́vnà nígbà náà kó lálà ọlọ́run fi ètè àwọn èèyàn yóò fi hàn wọ́n. ó wá ike kun ọsẹlẹ reality ni o ó wá kpalasẹ pé kí gbogbo ẹni tó wà Madina kí wọn jáde wá àwọn lẹ́bùn táwọn fún wa ibi wọn náà ti mọ̀ pé ẹ̀bùn ló dùn mú yàn ẹ rí i pé gbogbo orílẹ̀-èdè ilé ayé náà lónìí tí wọn bá fẹ́ mú ọ̀daràn kan ọ̀nà tí wọn máa gbà tí wọn fi máa dẹ pàkúté fún wa náà ní pé ẹnikẹ́ni tó bá mọ ibi tí wọ́n wà tó bá lè tú àṣírí wọn fún wa o yọ gba fifty million naira ẹ rí i pé orí ẹlòmíì ò ti fò lọ fifty k kìí máa ṣe k míì so ẹ rí i pé oníkálukú ọmọ dá information jọ pẹ̀lú ẹ̀mí pé tó ń bá ti tú àṣírí yẹn ń kọ́ owó yẹn á tún lọ́wọ́ báyìí ẹni olórí yẹn ó ní kí gbogbo èèyàn wá àwọn fún wa lẹ́bùn gbogbo èèyàn sì péjọ ìgbà tó wá péjọ wá ní kó máa kọjá níwájú òun bí ìgbà táwọn ológun máàtì níwájú olórí ni wọ́n ń wò wọ́n fínífíní bí wọ́n ò jọ ẹni tá a rí wọ́n ò jọ àwọn ẹni tá a rí lójú oorun abala ìwà jẹrọ ni abala ìwà jẹrọ ni títí gbogbo èèyàn fi lọ tán ó wá ní òun tún fẹ́ kí gbogbo yóò tún jáde líjọ́ mi lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n tàlejò tàlejò tó wà lù kìí sẹ̀yìn aráàlú nìkan la fẹ́ pọ́nlé àtàwọn àlejò tí ń wọ̀ lù báyìí làwọn ẹni méjì yìí wọn ò tún jáde ìgbà tí gbogbo wọn tún wá kọjá níwájú olórí tán lọ́wọ́ ni tí ò sì kó àwọn kan tí ò tí ì jáde lẹ́nìkan bá ní bẹ́ẹ̀ ni ó kó àwọn ẹni méjì kan wọ́n dírẹ́sì wá bí àwọn magariba bí àwọn ará Morocco àwọn ni ò tí ì wá ẹnu pé wọ́n wà ó lálejò sì wọlú tá a fẹ́ pọ́nlé tí ò sì ní yọjú mímú tí wọ́n mú àwọn ọ̀daràn méjèèjì dé ojú wọn bá ti rẹ́gí pẹ̀lú ojú tí bàbá yìí lálàá rí màtí ń ra wọn mú wọ́n ní wọ́n sọ àwọn jẹ́jẹ́ lódodo ń táwọn bá wa náà nù àwọn fẹ́ jí ara nábì gbé ni sallallahu alaihi wa sallam ẹ gbàgbọ́ ẹ sì mọ̀ pọ̀rọ̀ tó sọ òdodo ni àà ẹ̀rí kó takora wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe láwọn yahood tí wọ́n bá ti fẹ́ sin wọ́n wá sáré wá bí tábìlì wà alhamdulilayi wọ́n mọ̀ pé anabi ọ sọ pé yarhamukallah fáwọn mùsùlùmí. àmọ́ àwọn náà wọ́n á retí kó sọ pé yarhamukallah fún dara wọn anabi wa sọ pé yahdikumullahu wa yuslihu balakum ọlọ́wọ́n fún ọ̀nà mayin ìmọ̀ abá àwọn ọlọ́kàn gbọ́dọ̀ ṣe sọ fáwọn èèyàn rẹ pé yarhamukallah tó ní sọ fáwọn pé pé ṣé èèyàn mi kúkú èèyàn mi bẹ́ẹ̀ náà àwọn èèyàn rẹ mùsùlùmí torí ẹ̀ ilẹ̀ òní jẹ ara àwọn anabi bákan náà ara àwọn aṣòhadà gbogbo ẹni tó kú sójú ogun dáadáa láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga ilẹ̀ òní jara wọn o kẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbé jáde bẹ́ẹ̀ náà ni gbogbo wa nǹkan kan bẹ lára wa tí lòní jẹ wọ́n ń pè ní ajibu zanab ajibu zanab ibi tí egun ẹ̀yìn wa tán sí. Si ibi tí egun ẹ̀yìn tá sí gbòòrò kékeré yùn bí ilẹ̀ bá jẹ gbogbo ara wa kò ní jẹ yùn àtàrà rẹ̀ lọ́lọ́run ti tún wa dáńjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam. so nítorí ti eléyìí eléyìí jẹba bákan náà nínú tí ilẹ̀ òní jẹ onálẹ̀mí bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn ahlu sunnah ti jẹ màá ẹ̀mí ilẹ̀ òní jẹ torí pé ẹ̀mí ó ti padà sọ́dọ̀ ọlọ ilẹ̀ òní jẹ torí láti sọ pé. ara rẹ̀ lẹ lè pa ẹ lè pa ẹ̀mí rẹ̀ ara èèyàn ló lè pa ó lè pa ẹ̀mí rẹ̀ torí rẹ̀ ń bo ní sí ọ̀dọ̀ ọlọ́run bákan náà nínú nǹkan tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ajọ́ gbẹ̀ndàlọ́ kìyàmù òun náà ní bó kó o ọlọ́wọ́ bó kó gbogbo ọlọ́ni yawma nahshuru al-muttaqina ila ar-rahmani wafda wa nasuqu al-mujrimina ila jahannama wirda. ibn abbas radiyallahu anhuma ó ní ìtumọ̀ ayà yìí òun náà ní pé ọjọ́ gbìnà al-qiyama òun náà lọ́jọ́ tó ti pa kó àwọn olùpáyọ̀ ọlọ́run ọba á kó wọn jọ lọ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tó ń bẹ lórí nǹkan àgùn àwọn bẹ lórí nǹkan àgùn tàpọ́nlé tàpọ́nlé ni wọ́n fi lọ bọ́lọ̀ ṣùgbọ́n àwọn ọ̀daràn al-mujrimin á kó àwọn á kó wọn lọ bọ́lọ̀ lápapọ̀ wọn rìtọ́ọ̀ṣ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú á kó wọn lọ bọ́lọ̀ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú. alágbègbè pé àyè kan bẹ́ẹ̀ o gbangba al-qiyamah ni kíkójọ tó làwọn bó kójọ tó kó àjọ síbẹ̀ báwo làwọn èèyàn ó ṣe rí níbẹ̀ tó bá di lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù àkọ́kọ́ ní pọ̀ gbọ́dọ̀ ṣe èméjì nípa eléyìí kí ló tiẹ̀ fẹ́ ṣe èméjì sí ìwọ gangan fúnra ara rẹ fọdún kan kún ọdún ọdún tó ti lò láyé ń bọ̀ lọ́wà tó bá jọmọ twenty years twenty one years ago where are you tó bá jẹ́ bàbá fifty fifty one years ago who, who are you bàbá eighty eighty one years ago

ọlọ́ni allahu la ilaha illa hu la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi ọlọ́run ọba kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfọ̀nìkan ṣoṣo ó ló ń búra pé òun kó alkiyama kò sí alkiyama á dúró níwájú ọba wa ọlọ́run tó sọ nípa rẹ̀ ó ní ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ṣé wọn ò mọ̀ dájú ni wípé á gbé wọn dìde bí ní ọjọ́ ńlá ọjọ́ wo gan ni ọjọ́ tí gbogbo èèyàn dìde fún ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé Allahu akbar ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà nìyẹn bákan náà ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmẹ̀ yìí wọn ò mọ̀ kúkú bí ẹnìkan dá o tí ó lè sọ̀rọ̀ tí ó lè rótó àfẹnitọ́ lọ́wọ́ bá bá gbà láàyè pé kó sọ̀rọ̀ yawma yaqumu ar-ruhu wal mala'ikatu saffa la yatakallamuna illa man adhina lahu ar-rahmanu wa qala sawaba. lọ́jọ́ yìí gbogbo wa pátá ńgbà tí màlẹ́kà bá dìde dúró Jibrilu alayhi salam àtàwọn mọ̀lẹ́kà yòókù tí wọ́n tó lẹ́sẹẹsẹ ẹnìkan ọmọ ìgbà rẹ̀ àfẹnitọ́ lọ́wọ́ bá bá bá à ń sì sọ̀sọ̀ kú sọ̀sọ̀ síjọ́ gbẹ̀ndà àlùkìyàmù à ń fẹnu wa rọ́f kò síjọ́ gbẹ̀ndà àlùkìyàmù tá a yọ̀ǹda fún ọkọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wúlò ló sọ. bákan náà ọlọ́wọ́n bá oníwà anzirhum yawmal azifa idhal qulubu ladal hanajiri kadhimin láwọn létí nípa ọjọ́ tó súnmọ́ láti dé ọjọ́ gbẹ̀ndà ọjọ́ tí ọkàn kú nígbà àyà tí sí gògóńgò ọjọ́ tí ọkàn wa tí ó kú ò nígbà àyà wa tí sí gògóńgò wa ọjọ́ ńlá lọ́jọ́ ìjàmá so ọjọ́ yìí kẹ́hìn mi kálukú gbé ẹnu lọ́ọ̀nì sẹ́ni tí ò lè roto bákan náà ọjọ́ ńlá lọ́jọ́ òdiwọ̀n rẹ̀ yóò dà gẹ́gẹ́ fifty thousand years ọjọ́ ẹ̀yọ̀ ni ṣùgbọ́n ìbùbù rẹ̀ yóò dà bíi fifty thousand years ọlọ́ni fi yawmin kana miqdaruhu khamsina alfa sana òdiwọ̀n ọjọ́ yìí yóò dà bíi òdiwọ̀n ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ni bákan náà ẹnìkan ọmọ ní rójútùú ẹnìkan ẹ bó níbi tá a sí ń wo kí la fi ṣe kí ni dábàrà rẹ kó wájú mi. nínú handkerchief yẹn wà handkerchief dà. oníkàlùkù ní ọjọ́ yìí tara rẹ̀ ni wọ́n máa mú gbọ́ ọ. likulli imri'in minhum yawma idhin sha'nun yughni ntí ń bẹ wájú kàlùkù tó. sọ ìtumọ̀ ọ̀rọ̀ àwọn àfa yorùbá nù àwọn àfa yorùbá ẹ̀rí pé àwọn náà àwọn ọ̀rọ̀ mi ìtàn sọ nítumà wọ́n ní tèmi tó mi lẹ́rù má di kún tèmi tó mi lẹ́rù má di kún gbàdé nìkan gbé fìtínà tí a wà bọ̀ pé kéènì tèmi gan tó can't you render a service service kọ́ management ni wọ́n ní kálukú tulẹ̀ ni likulli mri'in minhum yawma idhin sha'nun yughni ní ti ń bẹ́ẹ̀ wájú kálukú tó o kò ṣe tú ọ bólú ọmọ tó ń lọ níbo lọmọ tí wọn dọ̀ ọ sí téèyàn ò sì lè jà dáyọ̀ kí láyé ń bí o lè sọ pé à ah, ọmọ èkó ni mí o ẹnì kó ni bá ń dán o dán o jọ gbẹ̀ndà òkè àmọ́ ọmọ èkó kọ̀ ọmọ abákàlẹ́kẹ́ ni gbogbo kálukú ọ̀sọ̀ rẹ̀ ń dà ní lọ́jọ́ tá a wí ọlọ́ọ̀dàkùnjẹ́ arọ́ nà lọ. bákan náà sẹ́yìn mọ̀ pé lọ́jọ́ yẹn kò sí bàbá kọ̀ sọ́mà kọ̀ sẹ́gbọ́n ọkọ rí ìyàwó sá ẹ̀gbọ́n òun àbúrò sá bàbá ọ̀sà fọ́mà ìyá ò túlẹ̀ wàláhì ọjọ́ ńlá ni wàláhì tàláhì ọjọ́ ńlá ni ọlọ́ni yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi oníkàlùkọ́ máa ríra wọn sáni kótó wa di kí tálíjà náà pa wọn pọ̀ wọn mọ àmọ́ra wọn gbà náà wọn tún máa wá ara wọn kọ́lọ́mọ bó ti wà lọ́mọ àlùjánnà ọlọ́mọ bá ní fa idha nufikha fi s-sur fala ansaba baynahum yawma idhin wala yatasa'alun ní ìgbà tí wọ́n ti lè fi atẹ́gùn ètò wọn fẹ́ tí gbẹ̀ndà alùkẹ́yàmù ó fi dé tá a dìde ìjẹ́bi ti tán o ìbí kan ò ní sí láàrin wa kó a máa wò pé ah, dáàdi mi nìyẹn mọ́mí nìyẹn má bàbá yìí kálukú tiẹ̀ ní ọ̀mà ọlọ́ni kò sí ìjẹ́ fámìlì mọ́ ẹnìkan sì ní béèrè ẹnìkan ṣáájú kó o tó ríra rẹ lálùjáná ò ní rẹ nìkan o sì ní béèrè ẹnìkan. tọ́ ilé jẹ́ arantí ọ̀sẹ̀lẹ̀ níjọba ní alqiyama. bákan náà ọlọ́ni wa khashi'at al-aswatu lir-rahman fala tasma'u illa hamsa gbogbo ohun àwọn èèyàn ènìyàn parun fún ọlọ́run ọba wa kò sẹ́ni tí lè dún ó ní gbọ̀n kankan ju káwọn èèyàn máa kùn lọ kíkùn lọ́ọ́ máa gbọ́ ẹnìkan ò ní lè sọ̀rọ̀ jọ́gbìndà kìámà nù. táwọn tó bá jẹ́ bí ilé ayé ni tó bá jẹ́ bí ayé ni téèyàn bá ti pọ̀ sẹ́mu pé àti kọ̀ǹtúrọ̀ àwọn èèyàn ní rọrùn. ẹ dákẹ́ ẹ tẹ́tì ìyẹjọ́ yẹn lágbájá ń bá lọ. kíni jọ́gbìndà kìámà kò sọ̀rọ̀ eléyìí jẹba. ìjọ́gbìndà kìámà ọjọ́ tí ó le koko ni ọjọ́ tí ojú máa dúdú birikiti tójú ó ṣókùnkùn kálukú ọ̀fàdúró tí ìfàdúró wọn wàá gùn. inna nakhafu min rabbina yawman abusan qamtarira ọjọ́ tó ṣe pé oníkálukú ọ̀fàdúró líle koko ọjọ́ yìí yọ pọ̀ fúnà ọ̀bọ̀dà kún kọ́ sànù wa. ọwọ́ alátọ̀dọ̀ al-Miqdad ó ní anabi sallallahu alayhi wa ó ní idha kana yawmul qiyamah. أدنيت الشمس من العباد حتى تكون قدر ميل أو ميلين تقول عند القيامة بعد الله أبو سور ماوية yóò wá súnmọ́ wọn lóde wọn máìlì kan àbí máìlì méjì àwọn sàhábà ni kò yí àwọn ṣé máìlì ti ọ̀nà ni àbí máìlì pọ̀pá tìró torí míìl léde lárúbá pọ̀pá tìró máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣebí pọ̀pá tìró ṣe máa kékeré yùn bẹ́ẹ̀ lòrùn súnmọ́ wa sí àbí tí súnmọ́ máìlì kan ti rìn ah, máìlì kan ti rìn náà <laughs> ó jìnnà ni kò jìnnà ọlọ́dà kò sànù wa bẹ́ẹ̀ lòrùn súnmọ́ àwọn èèyàn lọ́jọ́ yẹn qala satasharuhum ash-shams anábì ní òórùn wa máa mú wa yọ gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ láti máa yọ níwájú náà fayakununa fil araq àwọn amabẹ nínú ogun kakọdiri amalihim bísẹ wa bá ma bẹ́ẹ̀ lóògùn ara ma wa ma bẹ́ẹ̀ lóògùn ara ma nínú wa ẹni tó ogun o mu méjèèjì ó sì ń nínú wa ẹni tó ogun tí ó mu dé ibi ìbàdí rẹ̀ ọmọbẹ nínú wa ẹni tó ṣe pé ogun yóò tiẹ̀ ṣe ìjánu fóònù yóò mu dẹnu mi bá sí bẹ́ẹ̀ lóògùn ọ̀pọ̀ lára rẹ̀ sí kọ́lọ́mọ bọ́ dákun kọ́ sànù wa. nínú ta gbọ́dọ̀ gbàgbọ́ nípa gbẹ̀ndà kìyàmù òun náà ni pé wọ́n sì àfihàn sẹ́ wa fún wa wọ́n sì àfihàn sẹ́ wa fún wa wọ́n sì ṣe ìṣirò fún wa wọ́n sì àfihàn sẹ́ wa fún wa wọ́n sì ṣe ìṣirò fún wa. oníkálukú iṣẹ́ tó gbélé ayé ṣe wọ́n fi hàn ìgbà tí wọ́n bá rí ولما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إتري روه وللي يتكر النساء وأموا كما ستتيسو يتون الله ولا كبيرة إلا أحصاها بقبلكوا ووجدوا ما عملوا حاضرا gbogbo tó gbélé ayé ṣe lọ́ba wájú rẹ torí pé ọlọ́mọ bíi sálábùsì eléyìí wọ́n gbé hàn wá o iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba rẹ wọn náà tó láti ṣèṣirò fúnra rẹ níbo lọ lẹ́tọ̀ọ́ láti lọ you will all know yourself ṣùgbọ́n adúgbò fọlọ́ ma'a tawhid la khasarata lak tí tawhid máa ń bẹ́ẹ̀ òní ṣòfò wọ̀bìdúrì tòwìí fàwa xasarataka tí o bá ti sí tòwìí a òfò rẹ̀ pọ̀ ọ wà ní hadith ilé tó fẹsẹ̀ rí lẹ̀. látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n lé nìkan nínú àwọn ẹrú ọlọ́run wọ́n mú wájú ọ̀gbìndà alqiyama àwọn ẹsẹ̀ ẹ̀bù tó ti pọ̀ wọ́n mọ̀ á àwọn ẹsẹ̀ yìí jáde. wọn mọ kó jáde wọn pọ gẹlẹmà ọlọmọ bá wa sọ fún pé tí nǹkan kan ń bẹ nínú àwọn ẹsẹ yìí èyí tí wọn lò èyí tí wọn fi parọ́ mọ yóò ní rárá o gbogbo ẹ ló ń ṣe wọn náà sì ti rí ọwọ́ rẹ o ti máa ń tọ yẹ kó sí ọ lónìí ni torí pé kálukú tó fúnra bá wa sọ fún pé má mi kàn má fòyà torí pé òun ní dáadáa kan tó àbòsí èsì ìsẹnìkan lọ́dọ̀ ọlọ ọlọwọ bá ọba yọ ìwé pélébé kan jáde nínú rẹ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ọlọwọ wa ni kí kó gbogbo sẹ́tó gbélé ayé ti ní ọ̀dà yìí kí gbé lórí ọwọ́ kan fi yẹn kejì báyìí ìwé pélébé yìí ju gbogbo àìdá tó ṣe lọ yọ tẹ̀ wọ́n dáadáa ju gbogbo àìdá tó ṣe lọ bí ó ṣe rà àlùjánnà nù torí là ń ṣe ń kégbe fún gbogbo afẹ́ká di tọ̀hídì tó dáa mú ká kú lórí tọ̀hídì tó dáa torí pé ká tiẹ̀ pé èèyàn kú lórí tọ̀hídì tó dáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹbú iṣẹ́ àìdá iṣẹ́ ẹbú iṣẹ́ àìdá rẹ̀ wá gbé wọn ná kò ní ṣègbè sínú náà yọ padà wà àlùjánnà lọ́jọ́ kan ni àwọn ẹni tí ò ní tawhid ibi tí ọmọ adé ló gbé wọn tọ bákan náà nínú tá tún gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni wípé wọ́n mú ẹlẹ́rìí wá yàtọ̀ sí pé wọ́n kò tíra ṣe kálukú wá àwọn ẹlẹ́rìí ó tún wá tí ó jẹ́rìí àwọn ẹlẹ́rìí wá tí ó jẹ́rìí ó wá nínú hadith eléyìí tí imaamu bukhari gbé jáde pé lọ́jọ́ gbẹ̀ndà alkiyama ọlọ́wọ́n bọ́ sọ fún nuhu alayhi salam aránṣẹ́ ojúṣẹ́ talẹ̀ ní tí ó jẹ́rìí fún ọ. anabi nuha nínú àwọn èèyàn náà ni ìgbà tí wọ́n bá bi àwọn èèyàn anabi nuha léèrè nuha ó lóun jíṣẹ́ ọlọ́run fún sẹ́wọ̀n kó lóun ti mà tẹ́lẹ̀ náà kẹsẹ̀ pé kọ́ mọ̀ tòṣùgbọ́n bẹ́ẹ̀ kó yá wa tí ò yé pé kó lè yé wa. àwọn èèyàn nuha ó pé àrírí ń gbọ́ sí wàá bá wa rí subhanallah <laughs> báwo rí nuha rí nine hundred and fifty years níbi ń jíṣẹ́ ọlọ́run wọn ó sì kọ̀ pa àwọn òrírí àárí ọrí dépò kó jíṣẹ́ kan fún wa ọwọ́ afẹ́ apàrọ̀ mọ́ wa ọlọ́run á sọ fún anábì níwọ̀n àpètọ́ ńgbà táwọn eléyìí ti sọ pé àwọn òrí ọrí táwa lókù tí ó jẹ́rìí fún ọ Muhammad ni sallallahu alayhi wa sallam láti ibo síbò láti ibo síbò ẹ̀wòjọ́ tinú àti lọ ẹ̀wòjọ́ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam àdé ọlọ́run á bi wá léèrè pé ń gbọ́ èèyàn jẹ́rìí fún un ó ní bẹ́ẹ̀ ni á jẹ́rìí fún un àjẹ́rìí kò nínú Nuh alayhi salam ètí wọ́n ọlọ́run ọba ara níṣẹ́ ó sì jẹ́sẹ̀ rẹ̀ lájẹ́ pé fáwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ẹni tó gbàgbọ́ nu wọn tó nǹkan ó lẹ́yìn tẹ́mi eléyìí àà ṣebí wọn ọlọ́run ti sọ fún wa nú alukur'an odidi súra kankan lọ sọ̀kalẹ̀ lórí Nuh alayhi salam náà lọ́lọ́run sọ pé fa وجئنا بك على هؤلاء شهيدا أبي وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيد الله عليه وسلم لو سلالي نوري وقويا توصف أنا سلالي وجاريو إن نكون كان يصور عن جايو وليك يصور أن توصف زنا أبي ريوك جاوو أن جالي أو ريوك جاوو أن تورني لطفي باجي أسر يوتو أسيري ẹni tó jẹjẹkújẹ sínú inú tó àṣírí sontori ọjọ́ yìí tó bẹ̀rù jama al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun lọ́jọ́ yìí Ọlọ́run bó di ẹnu wa pa ọwọ́ wa ẹsẹ̀ wa àwọn oríkèé wa àwọn náà ni wọ́n máa jẹ́wọ́ ohun tó tá a gbélé ayé sí i àti tún yóò sùn wọn bẹ o tọ́lọ́ wọn bó fi wọn iṣẹ́ wa ṣíṣẹ́ nìkan ni wọ́n wọ̀n ni àbí àwa tá a ṣiṣẹ́ àbí àti àwa àtiṣẹ́ wa ni wọ́n wọ̀n kò sí ń tọ́ta kóra wọn bẹ̀ torí ètò dọ́gba jù ni pé kò sí ń tọ́ta kó pé wọ́n wọ̀n wá wọ́n tún wọn ṣẹ́ wa kọ́lọ̀ ń jẹ́ awúwo lórí òṣùwọ̀n ti dáadáa nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ ń pa gbẹ́ndà kìíyàmù òun náà ni pé àyíká ń bẹ tí wọ́n ń pè ní as-sirat afárá kan ni tí ń bẹ lórí iná jahannam ibẹ̀ ní kálukú ọgbà kọjá o àtọmọ aná àtọmọ àlìjánà àtọmọ aná àtọmọ àlìjánà ọlọ́ni wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya thumma nunajji alladhina ittaqaw wa nadharu adh-dhalimina fiha jithiya ɔlɔdi kò sí ẹnìkan nínú wa àfi kó jẹ́ pé ara aná yẹn ni ó gbà kọjá o koja yẹn bẹ lórí jahannam ibẹ̀ ni kálukú ó gbà kọjá ibẹ̀ lọ́mọ àlìjánà ó gbà kọjá lọ Ibe lọ́mọ náà ti rébọ́ sínú iná jẹ́jẹ́ rẹ̀ kọ́lọ́ má ṣe wá lọ́mọ náà. anabi sallallahu ó wá sọ pé ọ̀nà yẹn ahaddu mina wa adaqqu ó mú ó lọ ó sì wẹ́ ó irun lọ yẹn ni pé ó wẹ́ ju irun gágágágárùn ká lọ ó sì mú jù lọ gbogbo anabi ó dúró lódì kejì wọ́n máa ṣàdúrà pé allahumma sallim sallim nígbà tọ́ka nínú ìjọ kálukú bá fẹ́ kọjá wọ́n máa ní ìwọ ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ ni gbogbo kálukú iṣẹ́ wo la ní rò pé yóò tì wá yóò jẹ́ arọ́nà kọjá wọ́n bẹ nínú wa àwọn ẹni ti kó kọjá bí ẹni pé ráwọ̀ já lójijì ní ọba ẹni tí ó kọjá bí ọpọlọ pé kó bá ti bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù yóò tún bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù ó sì ń bẹ́ nu wa àwọn tó ṣe pé kíkọjá tí wọ́n dàbí tálábà ń gbọ́ ọlọ́mùbá tó wí nu ó sì ń bẹ́ nu àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn títí máa pọ̀ máa ná pọ̀jọ́ máa àlùjánnà lọ àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ jù torí pé ọlọ́run bá sọ fún baba ńlá anabi adam alayhi salam wípé akhrij ba'than nar yọ àwọn ọmọ náà ah yóò ní ya rabbi má bàtú náà àwọn àwòlọ́ máa ná bó wọn tó ọlọ́wọ́ sọ pé min kulli alfin min kulli alfin alfin illa wahid nínú gbogbo one thousand one thousand dìkan nine hundred and ninety nine sínú ẹyọ kan sálì janna ẹ̀yin tí ń bẹ wá sí wa ó ga o challenge ńlá ni o báwo làwọn ṣèjọ kan nù one one one nínú one thousand kí ẹ máa sọ àwọn àlìjánu ní nine hundred and ninety nine yẹn nine hundred and ninety nine láyà èèyàn náà ni wọn àti yájújà àti májújà àtàwa tá àyájújà tá àmájújà àwa náà ni wọn ń sọ kọlọ́n dákun kó ṣàánú àwa. lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti dá tó bá ti dájọ́ àlìjáná fọmọ àlìjáná pé ẹ máa lọ àlìjáná wọ́n tún wá dá wa dúró lórí afárá mi afárá yẹn òun ní bẹ ṣáájú ká tó rà àlìjáná wọ̀ ibẹ̀ lọ́lọ́run ti wá gbẹ̀san fún kálukú wa àti rálìjánná àti rí bóyá green light bóyá green light no assurance.